mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi hmm. ó ṣe nǹkan ìyàlẹ́nu fún mi ah! ó ṣe nǹkan ìdùnnú ńlá fún mi ọkọ mi olówó orí mi akọni hmm. hmm. thank you very much <laughs> ẹ wo ọkọ mi he just bought me a brand new car. Wow! mo envy yín you are jealous. Eh, ìyàwó mi ẹ̀tọ́ ẹ̀ ló ń ṣe jọ má bínú tí ó bá ṣe ta ló máa ṣe fún ṣó wá rí bó ṣe fi inú ṣoyún yìí ẹ̀mí ẹ̀ tó gbé oyún yìí náà ló máa gbé ọmọ ẹ̀ ẹsẹ̀ àtẹ̀rẹ̀ láyà tàlàfíà wà á bọ́kùnrin àbíró wà á bóbìnrin àbíyè ṣó wá ní nǹkan tó ń fẹ́ kó ṣe fún wọ̀ bọ́ọ̀ yìí ṣé tán o ò fẹ́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 nǹkan tóun máa ṣe fún àjọ ìrèjì. Ah, ah, ọlọ́run á kọ́ lè ṣe o. Ah, yínká ṣé èyí tí mo ti ń ṣe ṣé mo yẹ mọ́ ẹkún lè rè. yínká yínká tí mo mọ̀ yínká ogun rẹ̀ mo ń ṣojú ṣe nínú ilé. mo ti ní crisis o. ṣé kí n má parọ́ fún mi each time tí wọ́n ti ń rọrùn kọ́pù mi inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún torí wo nǹkan tí bọ̀bọ̀ yẹn ti ṣe fún ìyàwó ẹ̀ náà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 if you're comparing me tó me fi mí wé train tí ò ní then èmi á fi ẹ́ wé champagne without a glass. <laughs> so okay tó one ń compare mi pẹ̀lú champagne daji daji ni. náà kò ń ṣọ̀mùtí báyẹn náà bọ̀ máa ń yọ ohun kí n máa fi rẹ́kùn nìyẹn lórí <laughs>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 Let's just go to the roof. Come, Yeah, yeah, my baby. Oh, baby. Oh, baby. Look at guy. Ma, MD ní pé kí mo fún yín pé kẹ́ ṣe correction gbogbo nǹkan tó wà ńbẹ̀. Tẹ́ bá dẹ̀ ti ṣe tán pé kẹ́ mú wá fáwọn with immediate effect. Ah. What?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 ìnáwó àwọn kìíní yìí pọ̀ púpọ̀. Wo ó o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ mi ọlọ́run ní jẹ́ kó mọ ìyá rẹ̀ yes o jù bẹ́ẹ̀ lọ ẹ̀ náà nísìn ṣé um, wà á wá jẹun sìn kan bẹ́ẹ̀ place oúnjẹ. ah egbò ọ̀gá mi ò lè jẹun kankan o ah gbogbo ìnáwó tẹ ṣe yìí ah, ó ti pọ̀ jù. Sorry I came home late. Mm. Okay. i sorry, darling. Okay? Good night. Good night. I love you. Welcome.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 ṣó máa ń sùn lébi ní báyìí ó lè tó ẹ̀kọ́ jẹ nǹkan náà. náà ṣe pọ́nlé tó yẹn torí tóbìnrin bá ti bẹ̀rẹ̀ sí rìnrìn kùnrin náà máa ń ṣe àwọn bàtà náà ṣe yẹn. Oh, really hmm. bóyá nítorí o mọ̀ ìyàwó mi ni kò ń kò ṣèyàn bẹ́yẹn you know um, kò ń ṣe onírìnkùnrin kò ń ṣèṣekúṣe the only thing tí mo mọ̀ ọ́n pa ẹ̀ ni pé she's just too career conscious problem tí mo dẹ̀ ní pẹ̀lú ẹ̀ nìyẹn apart from that she's a good woman. mi ò wá gé òpè bóyá wọn wà career conscious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 tó bá jẹ́rú èmi ni o ìyákọ̀ ṣe pé mi náà ò rí náà ni tí gọ́bù bá lóun régún eégún náà rí gọ́bì ni agbájú tọmọ mi àṣepé mi náà rí pé kò exist. ṣe focus ọmọ attention yẹn dábàtà sórí ọmọ mi ò ṣe ṣe agbóbìnrin lórí níbo. ọmọ mi náà ló pè mí. Ah, bá wọn sọ̀rọ̀. hello my darling how are you <laughs> are you done.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 Fele. Kele nkan, kele na fele. Kele da na kele. Ẹjọ́ gbéra. Ah, Wàá gbọ́ fínfín náà. Gbọ́ fínfín. Ìlànà àrírò ẹgbàá o. Ah, ah, àdúrà ni ẹ. ìṣòro ẹni náà mo rí pa mo rójú ẹ̀ ó kọlà inú sí à. Ah, ó kò ga mọ́ tí máa rí kọlà mo rí pa mo rójú ẹ̀ mo dá mọ̀ tí máa rí lẹ́nu wẹ̀. ó pọ́sibú kó wọn ìyàwó mi tẹ̀lé. mi ò lè sọ mi ò lè sọ mi ò mọ tẹ́sítì wọn mo mọ àwọn tó máa ń fọ́ fún ara wọn kò sí ọmọ tó lè lè ṣe obìnrin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

you. I'm going answer your questions later. Who's Daddy now? Meet me at Yinko's hotel. Nam taxi is here with me. Ah! Sunbo Nwale. Ládúró bí mo ṣe fi ife hàn sí tó. Àbí kí n kúkú mú jọ ajé kò ní ni.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 ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ lẹ́ni fourteen. there's nothing. Hmm. kò sí nǹkan kan. ẹ ṣé òun. like today is fourteen and before I know it it will be fifteen and <laughs> that means the due day will come. <laughs> mo gbé ha. bọ́dé ha bọ́dé kí ló dé kí ló ṣẹlẹ̀ náà ó kàn ń dá sọ̀rọ̀ òun kùn látàárọ̀ òun pariwo today. ọ̀rọ̀ ara mi ni náà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 ṣàkó record ní títí ẹ tí bá ti pèsè yẹn ìwọ record kò sí wàhálà ó máa yanjú. ẹgbẹ́ wọn fẹ́ ṣe ni ẹ mọ̀ ìmọ̀ràn fi gbogbo ìyà kan ń ṣe ní tẹ́lẹ̀ ní bọ̀ ọ̀dà àpò tí wàá mìn business kò ti rí yẹn kan. uncle um, sorry o. Mm, very simple question. Eh?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 tó bá jẹ́ èmi ni o tí mi ò dẹ̀ ka mọ́ irú ìwà pálapàla bẹ́ẹ̀ yẹn rí máa máa lọ sí òtẹ́ yẹn máa lọ tẹ́lẹ̀ bẹ̀dẹ̀ toró ṣeé ṣe bí àwọn tó mọ̀ ń lérò pọ̀ ní wọn. ẹ máa lọ sí òtẹ́ẹ̀lì yẹn ẹ lọ tẹ́lẹ̀ dè wọ́n toró pọ́síbù kò jẹ́ pé nǹkan tẹ́yìn rò yẹn kọ́ ló ń fẹ́ lọ ṣe ń bẹ̀ ó lè jẹ́ nǹkan míì. Thank you very much, sir. Uh, sorry, orúkọ yín. Ayinde. Oh, Mr. Ayinde. Thank you. I should go. So, so, Cop, uh, I'm, I'm Alvini, Fun News, Ale. Thank you, Mr.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 I say, know what to do. Ah, Baba, I know the talk, So you know what to do. This thing, bring money, I go arrange boys. I'll boys my volume, I'll shell everybody. Bah! They're not gonna trust and reach you now. Àwọn ilé ẹrú kú ni wọ́n. Apá àwọn climax wọlé sọ ma dẹ́vírú wẹ̀rù. Abort yẹn. Baba.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 gangan náà ti bí bàbá àti ìyá mi tí wọ́n dẹ̀ gbé oyún wá láti ìlú bòmí wá síbẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ náà ti bí mi tí mi dẹ́ ń ṣọ́ máa lé bẹ̀. kí ni mo tẹ̀ ń jẹra mi àfi tí mo ń pariwo ikú ló fi ń ṣeré. ikú. mágùn ni. àbí tó má tẹ̀ ṣe mágùn kan mọ̀ tí wọ́n pọ́n lé ni ó tún ní nǹkan tí wọ́n pè ní àdó tòṣì ẹ ti gbọ́ rí ìyẹn ah. <laughs> ló yà wúre jù àdó tòṣì ó máa ṣe o àwọn Yorùbá máa ṣe ṣùgbọ́n ẹni tó ṣe yẹn. ẹni ò tó fọwọ́ ẹ̀ kawó mọ́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 ṣé o ti rí mẹ́mù tí ọ̀gá sẹ́ndì. bẹ́ẹ̀ ni mà ìfàtàn ẹ̀ṣẹ̀ kọ́ mi gan pọ́n ọmọdé lọ́la ni. Hmm. ọ̀la náà máa dé. Hmm. Ah, that means pé ọ̀la ni fifteen yẹn. bẹ́ẹ̀ ni mà ọ̀la ni fifteen. Ah, mo ti gbàgbé ṣá. ok ìwọ máa lọ́ntẹ̀. fifteen fifteenth of this month the D-Day ọ̀la ni ọ̀gá mi máa gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì. tó dẹ̀ dá mi lójú pé hmm, ó ṣeé ṣe kán ní ọwọ́ ìbálòpọ̀ sí mi.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 ń pè bẹ́ẹ̀ rẹ̀ ẹrù tó jowó ẹ lọ ni ah! <laughs> ṣe eré bó ṣe wà ah! ọwọ́ sí ọwọ́ àlàáfíà lẹ́ máa fi di mú ilé ṣe ilẹ̀ títì ìsóyà tá a bá ń gbọ́ márùn lóògùn ẹ̀ tí èbó bá rù kódà kí katapila rù kí tírèènì rù ọrùn àwọ̀ ṣe é simple gan bàbá yẹn jẹ́ kó máa yí mi pé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 Ah, Baba, ah, no be small thing o. Kí ló ṣẹlẹ̀? Ẹ kàn mí kanlẹ̀ mí sókè ní kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ kàn fa mi fẹ́ lò fún òòlù? Wo ọmọ nǹkan tí mo rò, mo ti ro ọ̀rọ̀ yẹn dáadáa. Má jẹ́ ká ṣe mọ́. Ah, I don't think I'm gonna do this. Má wọrí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 kò sí wàhálà lórí ẹ mo máa ma ma sọ ti. ṣe lè balance ló máa fún mi kan no problem quick jùnú jùnú as in control ẹ̀ ìwé ìkó má lọ wá sí. ẹ̀mọ̀ kan tí mo ti ń rò ní dákẹ́ ìwọ fúnra yín dákọjá kẹ́ lọ confirm mi kẹ́ mo bó confirm. kí ni kí ni ah. má wẹ̀ àní mo ní kó jù ní kó má lọ fi síbi tó ti bọ́ náà ti máa lọ gbàgbé tó bá ti ṣàyè jù <laughs> ẹ ti rí ọgbọ́n bá àlọ́ máa ṣe báyìí.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 wàá tó etí ẹ. wà á ti ní sẹ́mà lọ́rí ní òtẹ́ káàkiri. bọ̀dé bọ̀dé for crying out loud ta ló ṣe meeting ni now. súnmọ́ sórí ẹ̀ pé sasó ìyàwó. ẹ mò ń describe fún ijọ́ ẹ pé mo rí. ọ̀gá ẹ̀ ló pin náà. ayé o. Ẹgbọ́n! Ẹgbọ́n! Bọ̀dé! Bọ̀dé! Stop it!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 Felix Felix lórí burúkú ni Felix yìí òun ló fún mi lámọ̀ràn o ah! Ah! ó ṣẹlẹ̀ tó ń ṣe Felix.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 nǹkan ṣe sí ojú ọmọ. ẹ ṣáà ní sùúrù màá ẹ ní sùúrù ẹ ní sùúrù gbogbo ìlú máa ní ìwé tó tó. Sùnbọ̀ Ọlásùnbọ̀ ah, mo gbé mo gbé mo gbé Sùnbọ̀ ìwọ ni mo rí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

ilé gan ni mo wà báyìí òun gan fúnra ẹ̀ wà nílé. Hmm. Ah, a ní ká má ṣe nǹkan mọ́ ọ̀rọ̀ ni fìmí lẹ́tọ́ ní gbogbo kí ló ṣẹlẹ̀. Ah. hello felix babalẹ̀ o kò máa yé mi mọ́ o sọ fún àná kí ló ṣẹlẹ̀ ẹ̀ka lọ bí ìbẹ̀rẹ̀ náà kò yé ẹ. ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ni tí ó ti yẹ. ìfẹ́ tó yẹn láì mọ̀ nǹkan ló gbé kọ́ èèyàn kò tó gbé ẹ̀sìn kan sọ̀rọ̀ bíi tiẹ̀ nítorí ẹ̀ wọ́n sọ̀rọ̀ dáadáa lẹ́nu ìpẹ́tẹ́ yé mi. I understand, I understand. kí ló mí pé kò gbé kọ́. wọn ò yà ní sùúrù náà. mo jókòó kalẹ̀ síbi látàárọ̀ ọ̀sìn ọmọléyàn kan fẹ́ràn problem kéèyàn dẹ́ dìde create problem fúnlé ayé rẹ̀ èmi ni. ṣe ní ká máa múùfù. ọmọ ìyá àárín lè mú un. ẹ̀gbọ́n yẹn sọ fún mi sìn pé òun ṣe mọ́ pé kágbàgbé ẹ̀ pé òun wà interested mọ́. àdékọ́lá náà ló gípò àkọ́lá. àbọ̀ bọ́ọ̀lù ti sanwó fún wa náà ó dẹ̀ lọ́rọ̀ ká ṣiṣẹ́ tó sanwó ṣe fún ẹ sọ ní kó dáwọ́ padà. o mọ̀ pé kíní o ah, sì já dédé gbọ́dọ̀ mọ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ wọlé báyìí get. ẹ ò dẹ̀ gúnra ẹ. ẹ ní dáa ti gbọ́rọ̀ ibẹ̀ ní gbàgbọ́ tó ti yé yín kí ni next thing láti ṣe. àlàyé ètí ò dùn ni o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 màlẹ̀ fẹ́ ṣe meeting èèyàn sọ hello hello love hello love and eh, meet me on the fifteenth oh èmi kọ́ the fifteenth orúkọ ah. mi kọ́ nílé sọ̀rọ̀ nílé ni pé fourteen fifteen fourteen fifteen pé ọ̀rọ̀ máa tó lójútùú ṣé kò lójútùú báyìí mo sọ yín mo tẹ̀lé yín títí tẹ fi wọ reception yẹn ìgbà tí bàbá yìí bó tún ṣe dé reception ó béèrè kí bíi pé ẹ ti ń wá bí lójoojúmọ́ tẹ wá ń nẹ́ra yín tẹ ń múlẹ̀ fúnra yín gidi ni bẹ́ẹ̀ ni bàbá yìí ṣe béèrè room kò ṣe béèrè kí conference room. we just came here to have a meeting. abẹ́ yàgò yín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 ìyá máa jẹ yín ìyá kọ́tọ́ ṣe. you know what you think ọlábọ̀dé. Uh, young man young man. Eh, eh, bóyá kò máa lọ sílé kò lọ sẹ́tù pẹ̀lú ọkọ ẹ̀ náà you get. no daddy ẹ má wọ dára yín ẹ má worry nípa ọkọ mi. Oh,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 sùn ń bọ̀ sórí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ́lẹ̀ irú ọkàn tèmi sí ẹ ọ̀tọ̀ ni o bẹ́ẹ̀ ni.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 I'm ready for a divorce. Divorce? Excuse me. Amy. Ẹ jọ̀ọ́ excuse me. Okay. Malo, malo I'm on nípàdé ọ̀yọ́.